right. mi. ayé bínú kan wọ́n da kan só mi ayé bínú yọ wọ́n dayọ̀ sí ẹ̀pẹ́ ah. èmi mọ̀ ìpè òkú dálẹ̀ mo mọ̀ ìpè òkú wú mo mọ ipò wà pẹ̀lú mi ah, ọlọ́run. Ah, ẹ̀wọ̀ yé mi ọlọ́run mo ṣe. àbíkẹ́ ìyá ọlá. Ah, ọlọ́run ẹlẹ́dàá. ẹnu ẹkún yìí náà ló ṣì wà. ó sì mọ̀ pé tó o bá ń sunkún èèpẹ̀ kó bá mi wèrè ní sunkún wèrè ní sunkún ó ti wàásù fún ọ láti ọ̀sẹ̀ eh. dòru oníbẹ̀ẹ̀kọ́ wo ẹni bá pélé yìí ò dùn ọ kóun náà fi irú ẹ̀dẹ̀ rẹ wò kó pọ̀ mẹ́ kó wo bó ṣe rí lára ah! ó ti gbàgbé ni pé ìkòkò tó fọ́ kò ṣeé so papọ̀ mọ́ kádàrá tiwa ni. bàbá jọlá kúlé bàbá jọlá kúlé. Ah! alákùnrin ní ìjì mi ò ń bọ̀ mí. tó yẹ kó jẹ́ àṣẹ báyìí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni ó jẹ́ àmójútó ló dàbí pé lẹ́yìn ikú ọmọ yìí ó dàbí pé àgànà ti fẹ́ wọ̀rọ̀ ẹ̀ o dákun torí ọlọ́ àbí kẹ́mi oyè wa jẹ́ mi ah, lákúnlé ọlákúnlé ọmọ tí mo fi ń yọkàn tí mo fi ń jẹ títí tí ó rọ àbúrẹ́là orí mi. òyìnlọ́lá dákò dákò ṣàánú wa mọ̀ṣẹ́ wa báyìí mọ̀pá wa bí yìí mọ̀pá wa báyìí dákò rótò ọlọ́run mọ́ wa la kò dára o. oyin ìjà àgùjà nù ẹ mo bá àtijẹ́ sí ẹ yíyá ọkọ rẹ bàbá ọkọ rẹ ṣàánú wa jọ̀ọ́. ṣàánú ṣàánú o. ẹgbẹ́ mi sàn ẹ sá fún afẹ́fẹ́ ẹ kó sẹ́nu ìjì ẹ sá fún kìnìún ẹ kó sẹ́nu ẹkùn ọ̀nà wo lẹ tún fẹ́ gbà báyìí. ó tán ó tán kò sáyé fún àbọ̀ oyin ọlá ṣàánú wa ṣàánú wa mọ̀ pàmò síbí àwọn akọ́nà àpọ̀ ọkọ ẹ̀. àwọn akọ́nà àpọ̀ ọkọ ẹ̀ a lè fọpẹ́ ọmọ bíbí inú wa ni. dàbò oyin àlepa kò sọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ rí bó ti sùn lóyún àlẹ́ kọ́kọ́ rẹ síbi tí mo mú oyún ọmọ mi gbójú lọ́tọ̀ tí mo sì fẹ̀yìn mi pọ̀ dàgbà tí wú àwọn oṣù tí wú àdóhùn ló kàn mo nífẹ̀ẹ́ ọmọ mi kódà mo nífẹ̀ẹ́ ọmọ mi débi góńgó. màmá ẹgbẹ́nu yìí sàn ẹ̀yin lẹ yọ tán tẹ́ ẹ̀ wọ́n bẹ́kùbẹ́kù kiri ó fọwọ́ mi ni màá fi ṣe ìdájọ́ fún yín. ẹ dákun dákun ṣàánú wa o ìkúdé ìkúdé ìkúdé. yé yé mo gbé o yé yé mo lálàá o àlá àlá àlá burúkú. ó tu ọ ó tu ọ ah, ah. kí ló ṣẹlẹ̀ báwo ló ti là. mo lálà oyin oyin ó sún èmi àti yín mọ́lẹ̀ ló bá nà fàbáyé lónà òun pa wá ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ èrò kúrò èrò kúrò lójú lálàkàlà wo ó lè jẹ gbogbo ohun tó ìṣẹ̀lẹ̀ tí ìtànlẹ̀ ló fi ń lálàkàlà bẹ́ẹ̀ níbo ni ó ti rí ohun tí ó fi so wa mọ́lẹ̀ ẹ̀fún àbẹ́ẹ̀dì. bàbá fi èbí ẹ máa wọ ọ̀rọ̀ yìí ràn. jẹun gbọ́ràn méjìlá la máa ń rìn méjì béèyàn bá lè ṣiṣẹ́ jù yóò mọ lálàkálà béèyàn sì lè ṣeré pájù bákan náà ni wo kó o tó sùn ogún mo lò fún ọ ń wo kó o tó sùn. Màámi. Fíyèmí kan. Fíyèmí. Ẹ́. Wọlé wọlé. Kí ló tó ń dé tí wọ́n sùn? Wọ́n lè sùn. Kí ló ń sùn? kò ju bí ogún ìṣẹ́jú tí mo sùn sí lọ ó ní mo lálàá burúkú kan aláì bà mí lẹ́rù o ó bà mí lẹ́rù gidi. àlá burúkú ni ìwọ náà tún ń lá. ọtún lálà àlá lọ́gì mi ọ̀sẹ̀sẹ̀ jí àlá lọ́gì mi ọtún lálà tí la. wo kó kó kó kó bó ṣe ń ṣe ọ sọ́hun o èwo ló tún lálà ó tún lálà tó tún mọ́ dẹ́rù bá ni ẹlẹ́dàá mi. wọ́n ò jàre sí iye. ẹlẹ́dàá mi. aláìṣe nǹkan téèyàn kọ́ àyà títí kíyà rẹ̀ gan tó sùn olóògùn mò ń jọ báyìí bí ìgbà tó lódùmarè ń jọ́lé àjẹ́ ni. báwo ni wọ́n ṣe tún látọ̀. epo ń lé mi lójú oorun ni èmi tí mo ṣe epo ń lé mi ni. bíi pé gun àbúrò mi tiẹ̀ lè sọ pé èèyàn báyìí òun ló lé mi lójú àlá. méjì làlà tíye ẹ mọ́ ká yà ẹ mọ́ ká là sọ́kàn bí èèyàn bá lè ṣeré pájù àlàkálà ni ó mọ̀ ọ́n la bọ́lọ̀ ń bá tún pé kéèyàn jẹ́ nìkan tó ń ṣiṣẹ́ àṣe ìdàbọ̀ yóò tún lálàá bákan náà. ẹ wò ó fẹ́ kọjá bẹ́ẹ̀ fẹ́ mi o èmi ò lálàárí o mi ì lálàárí rárá rárá eléyìí yà mí lẹ́nu. àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wa kọjá lẹ fi ń lálà ẹ lọ kú òun bẹ́ẹ̀. bàbá fi èbí ẹ ẹ mọwọ ọ̀rọ̀ yìí ràn ẹ mọwọ àyà tèmi ń já o àyà mi wọ́n ń já àyà mi wọ́n ń já. ó tú ọ ó tú ọ ìwọ lọ sùn tí ẹ̀ ń gbalẹ̀ bá máa yànjú ẹ̀. ṣé bẹ́yìn lẹ sọ pé gbalẹ̀ bá máa yànjú ẹ̀ ẹ jẹ́ kí n wà bí. ẹlẹ́dàá o ṣàánú mi o mama jẹ́ àdúrà burú mọ́ o. ó tó ọ ó tó ọ. ìyá ẹni ọlá mo ń dá yín lóhùn sà. jókòó mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. bàbá mò ń gbọ́ yín mú wa òkè báyìí. Ah, ah. èmi tí mo ní ojókòó mo mọ ohun tí mo fẹ́ sọ mo lè sọ tán lónìí kí n má lè sọ̀rọ̀ míì mọ́ mo fẹ́ kó o jókòó kó o láti inú ẹ̀ kó o gbọ́ tèmi. mo ń gbọ́ bàbá. ẹ ó dáa ó rí ìbànújẹ́ ò ní jẹ́ tiwa torí ìbànújẹ́ tó dorí ẹ kodò lórí ọ̀rọ̀ Ọlákúnlé ah tiwa gan-an ó ju tiẹ̀ lọ mo mọ̀ wípé ibi tó dùn ọ́ nínú ogun gẹ́gẹ́ bí ọkọ ah tiwa gan burú jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí òbí àmọ́ kí ìbá ni ayẹ̀rí gbọ̀ngbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ òrí o àrírú èyí rí a fi ń dẹ́rù bara ẹni ni ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù sọ̀bẹ̀ ò ti ṣe ohun tí ó fẹ́ ṣe wọ́n wàá já pẹ̀lú ọ̀bọ̀ jáwùrà èmi ń bẹ̀ ọ́ ni jẹ́ kí òkú Ọlákúnlé jẹ́ ká fèrú pẹ̀bó torí Yorùbá bọ̀ wọ́n lẹ́ni gbẹ́lẹ̀ ló ń sìnkú ẹni tó bá sunkún ariwo lásán ni ń pa. bàbá Ọlákúnlé ọkọ tèmi ò kú o ṣebí ẹni tó bá kú náà máa filẹ̀ bò láṣìírí bàbá ọlákúnlé ọkọ tèmi kò kú o. ọlákúnlé tiẹ̀ ò kú ṣọlákúnlé tèmi ló wá kú báyìí èmi ni mò ń ṣáná. èmi ò mọ o bàbá ọkọ tèmi ò kú. ẹ ó dáa náà n tí mò ń fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé mi ò fẹ́ káwọn ará àdúgbò bá wa dá sí i ká rọra sọ nítùbínú bí èèyàn ṣe é gbókùnú lé títí mọ̀ bá òkú gbé àbọ̀ ògbọ́ yorùbá mi èmi ò fẹ́ káwọn àgbàlù bá wa dá sọ̀rọ̀ yìí ni mo ṣe pè ọ ní ìwọ èmi kan mo mọ ohun tó yẹ ń ṣe o. àwọn àgbà. bẹ́ẹ̀ ni. kò ní dáa fún gbogbo àwọn àgbà tó wà lù yín. ẹ o. ayé àwọn àgbà ò ní dáa gbogbo àwọn ẹlẹ́bọ tó wà nínú ìlú yìí tẹ́jọ́ ń bọ orí tó jẹ́ pé wọ́n mọ àwọn lágbà nínú ìlú yìí wọn ò ní ṣoríire. Ah! bẹ́ẹ̀ ni. mo dáná. bàbá ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ejò tó lòdì ìjà ẹ sọ fún kó má gbójú de ìjà lọ kọjá torí tó bá dùn wò àfàìmọ̀ kó máa ń rìn ìhó débi tó ń lọ. ìwọ náà ìwọ ọmọ yìí ó ti gbàgbé pé lẹ́yìn àpọ́nlé àbùkù ló kù ó mọ̀ ṣe o ojú mi lójú ẹkún n ò gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ lára mi jára ruwẹ̀ n ò gbọ́dọ̀ gbà bí ẹ bá wa ṣe bí ẹ bá ṣe ń ṣe mí ìwọ ìwọ àbá ẹ ejò tó bá ṣàgó. àwọ̀ lọ kí mo wá ṣe báyìí o ètà mo ṣẹ̀ èèyàn àmọ́ tí mo ṣe báyìí ọ̀fà wèrè ní ọ̀sẹ̀ àbí lélúwẹ̀ẹ́ kiri bí ọ̀fà náà ni bí ọ̀fà òru ni báyìí ọlọ́run ló ní kí n lè sáré mo sáré àfi bí ajá ẹ̀sìn gan sáré tó mi mo á ti là ní báyìí mo ti wù yọ wọn ló mọ lórí burúkú tí ń lé lúwa rẹ kiri ọmọ mo sáré sáré sáré sáré sáré kí n lè ọlọ́run ló ní kí n lè rí sá ayé yín ò ní dáadáa. Ah, ah, ah. ẹ padà gẹ́ẹ̀tì mi ẹ padà gẹ́ẹ̀tì mi iye ẹ̀jọ̀ kiri ọlọ́run ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ sórí ibú ẹni tí ti bàjẹ́ òní bàtí jẹ dájọ́ jẹ́ náà lọ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ nǹkan tí mo fi ẹsẹ̀ ṣẹ̀ ni ìwọ ìwọ. alá tí mò sọ ibà mi lẹ́rù o ẹ wo mo ṣàkọ rí ẹni náà ló bẹ̀rẹ̀ sí ní lé ọ̀rẹ́ wa lọ ìmọ̀ ò mọ̀ bóyá ọkùnrin ni bóyá obìnrin ni bó ṣe ń lọ ọ̀rẹ́ wa lọ ọ̀rẹ́ wa ń sáré ló ń lé ọ̀rẹ́ wa lọ. ẹ sọ òru o ah, èwo nù àwọn ọ̀rẹ́ yín ló ń lé. ẹ ṣe bá jáde ni. Hm? èmi. gbàdúrà lè ń kọ́ sí kò sábà mi. ó bá o. ó bá mi. ẹ̀ gbọ́ wá bá mi kó kò sáà ṣe nǹkan kan fún mi. ó ṣe nǹkan fún ọ o. Ah kí ló ṣe fún mi. Ah, ó ta lọ́fà ni. ẹ ìgbò wa tà mí lọ́ba nǹkan kò sáárọ̀ mi. nǹkan ṣe o. ẹ gbọ́dọ̀ wa rán mi nǹkan kí ló wá ṣe mí. O kú ni. mo lè kí ni. ó kú. Ah! kúkú sí ẹsẹ àbí kúkú tọ́tọ́. Àjàdí kú. Àjàdí kú. Ah, ayé o ayé o ayé o ayé o. lójú àlá Àjàdí kú. kú. mo kú ẹni bá gbé ń wá síwájú mi kú o ọwọ́ ní labalábá fi ń darí wọ̀gbọ́ onísoríire ládélé ayé òní dá tó ṣe kun bí agbẹ́bí tó wà bó sọ̀fọ̀ ni èmi lèmi kú. ní sùúrù. èmi sọ pé mo kú tí dọ́kúmọ́ ní sùúrù mi sọ má ní sùúrù mi kú tí aláà lórúkọ mi mo kú tí ayé òní dá. àjàdí. olórí burúkú o ṣe ṣe ṣe káńgọ̀ ẹnu ẹ̀rọ onísoríire wọ́n ló kù. àjàdí farabalẹ̀. ah bó ṣe ń ṣe yìí ó máa dàbí ẹni pé ò lọ́pọlọ ni ah. eh? ìwà aláìlọ́pọlọ ló ń wù yìí. sẹ́kù ló wà lọ́rùn báà ni ọlọ́mọdé adára ẹni tí kú bá pa ni ó ti tánú mo dára. ṣé mo sọ pé òun lálàá pé òkú ni kò ṣáà ló kú lójú ayé ọ̀nà méjìdínláàlá fi ń rìn ó ṣeé ṣe kó jẹ́ wípé ìwọ gangan ló ṣẹlẹ̀ sí ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé kan náà àwọn ẹbí ẹ ó ṣeé ṣe kó jẹ́ bàbá tó bí ẹ ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá tó bí ẹ ó lè jẹ́ gbọ́n ó lè já búrò èèyàn wá nǹkan ṣe sí ni. bàbá ẹ wo olórí burúkú bá mi wọ́n sùn ni ó ya wèrè ni kí ló ń ṣe wọ́n ẹni tí mo fi lẹ́nu lẹ́sìn kí tó jáde. bí i báwo. nígbà tó ló lè jẹ kan náà àwọn ẹbí àbí bá mi. ẹ wèrè. wàhálà ti dé o. kí ló ṣẹlẹ̀. wàhálà ti dé. kí ni. ẹran yìí ti kú ẹnà wo. Ah, ìgbìkan náà tẹ́lifẹ̀ sí ju ó ti kú o. mẹ́ẹ̀lú kẹ́ kú. ó ti kú. kí wọ́n fi ṣe kí wọ́n fún jẹ. Ah, ó dàbí pé ó ń ya wèrè tó sẹ́nu bọ̀ bíbọ̀ sí alákòóso tó ló sọ bó yẹ yé. Bọ́ kí ló ṣe é? Mẹ́ẹ̀lú kẹ́kú. Mẹ́ẹ̀lú ah, kẹ́kú. Mo dára mo dára mo dára ẹ̀ lọ́rẹ̀ yìí. Mẹ́ẹ̀lú kẹ́kú. Mẹ́ẹ̀lú kẹ́kú. Mẹ́ẹ̀lú kẹ́kú. Ara ń tàn wí ni. Sori. Ara ń tàn wí ni. Àbí ebí mo ṣe ẹ̀sọ́ tó ń sìn ṣọ́ra ṣọ́ra aláta aláì ìwọ ni ìdìbò. ṣé bó wá yẹ kó farabalẹ̀ ká tiẹ̀ nǹkan tá a fẹ́ ṣe sí i ṣé bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ sí jù ló kù yìí ẹ́ àbọ̀ nǹkan yìí. bóyá kó tó fẹ́ ṣí ń fìlà òun ló pẹran. ẹ̀yin náà máa lálà gidi o ẹ̀yin náà máa lálà gidi o tẹ́ bá ti sùn tó jẹ́ pẹ́gbẹ́lẹ́ fi sùn tẹ́ ti ń lálà wèrè ẹ̀yin náà yí o. ala ah ee irú àlàbù rèé mo mọ̀ dáràn mo lálàá ẹgbẹ́ tàfà fún mi lójú oorun. Ah, sì sí pọ̀rọ̀ ládìlé fẹ́ mọ́ ṣe báyìí ládìlé lòun lálàá sí mi ẹgbẹ́ tàfà fún mi pó bá mi mo sì kú kò sí pẹ́ náà ni wọ́n ní mèlú kẹ́kú lọ́rọ̀ yóò ti fẹ́ mọ́ ìjọra wọn báyìí ìmọ̀ràn tọ́mọ̀ ní sẹ́ lórí mi àbúrò aláàbúrò wa lélẹ̀ ìwọ̀ lọ́wọ́ mọ̀ wá dáhùn báyìí. mo mo ṣe mo mọ̀ ọ́ Ajadi, ha, mo kún Ajadi nìsín, bí ìlú sùn, kí ló lè ṣẹlẹ̀? Elédùmarè má má jẹ́ fojú sunkún ọmọ. Àjàdí Àjàdí Àjàdí Àjàdí kí ló lé Àjàdí kí ló lé kí ló lé wọnú lé wọnú lé Àjàdí. daddy. Put down, put down, put down, put down. Get it! Yeah! kí mo ṣe tá mo ṣe gan ta ni lé ní igi mo dáná tèmi mọ bá mi o eléyìí máa rè sànú Ah, ẹ̀yin tún ni ẹ̀yin tún ni ẹ dákun mo rí lójú oorun náà ẹ ṣàánú mi ẹ ṣàánú mi kí mo ṣe ìmẹ̀sẹ̀ mi ìmẹ̀sẹ̀ mi ẹ dákun ẹ forí jìnnà. dákẹ́ nu ẹ. mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́ ọ̀rọ̀ wo mo fẹ́ sọ ọ̀rọ̀ ló wà lẹ́nu olórí ibú tó fẹ́ sọ ẹ ṣàánú mi ní sọ̀rọ̀ mọ́ ẹ dákun torí ọlọ́run tí má ti sọ̀rọ̀ kọ́kọ́ fún abẹ́ ẹ dákun. òòtà fàsókè yìí ló borí. tó bá yóò bá rí ẹ̀tọ́ ń ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ìníṣe bẹ́ẹ̀ mọ ìníṣe bẹ́ẹ̀ mọ ẹ dákun ẹ ṣàánú mi. yẹ yẹ yẹ yẹ jọ jọ jẹ jẹ jẹ jẹ jẹ yà yà yà yé yé yé yé yé yé yé yà. Ajadi. Àjàdí Àjàdí ẹ ẹ ẹ pa Àjàdí Àjàdí aa orí mi burú ọ mo yà wẹrẹ Àjàdí ẹyọ ọ̀rọ̀ abúlé ẹgbà mi ẹgbà mi ẹgbà mi torí ọlọ Àjàdí ọ̀rọ̀ mi lọ́wọ́ Àjàdí Àjàdí wojú mi wojú mẹsàn mi aa tèmi bá mi báyìí tèmi bá mi ìkúlẹ̀ àbí ọmọ ẹgbà mi Àjàdí rẹ Àjàdí Àjàdí wojú mi Àjàdí wojú mi. Ah, ọjọ́ ni tó ń ṣe kọ́ yà fún mi tó wà ní o kọ́ má gbéra dáadáa kan débi mo ti débẹ̀ kọ́ má gbéra dáadáa kan débi ẹ̀gbọ́n mi abẹ́ ẹ̀ rí i pé ilá ọmọ ẹ̀ ti fẹ́ gajọ nílẹ̀ lọ́wọ́ yìí ṣé i pé lẹ́ẹ̀ ti fẹ́ gajọ nílẹ̀ lọ́wọ́ yìí. Ah, ah, wo ọ̀rọ̀ ọmọ òun ti kọjú èsì o. ẹ ẹ rí i pé lẹ́ẹ̀ ti fẹ́ gajọ nílẹ̀ lọ. onírè nìkan kọ́ ó ti sọ̀rọ̀ ẹ̀ dẹ̀rù jẹjẹ gan lé àtòkò èmi kínní yìí ò tó nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́. ẹ ṣe ló wá sọ tẹ wá ń gbẹgbẹgbẹgbẹ báyìí mo gbọ́ àbúrò mi bó o bá rí ohun míì tó pè mí ò pè mí mo kọjá obìnrin. ẹ jẹ́ wàá sọ kan fún yín lónìí àtìlẹ̀ máa mọ̀ yìí la máa sìnkú lákólé. ó ti o èmi mo sọ bẹ́ẹ̀ fún yín nígbà tá a bá wá sin òkú lákólé tán àgànà tó wà lára ìyàwó ẹ̀ àwa o. yóò dáa fún ọ àmọ́ ó kú kínní kan o kẹ́ ẹ tó máa gànà kú o kẹtọ ráyè wọnú léwu ó fọwọ́ dí gàgẹ́ nu ọ̀nà. ẹjọ́ kọjá rẹ ẹjọ́ kọjá rẹ mo ti gbọ́. tí kò bá ń sọ̀rọ̀ àrùn á máa gbé ni. kò sí bàbá ńlá àrùn. ní tí mò ń ṣe lọ́wọ́ ẹ̀yẹ jẹ́ yanjú ẹ̀. àbọ̀ àbá lọ̀rọ̀ tiẹ̀ tí kò bá ń sọ̀rọ̀ àrùn á máa gbé ni. àrùn wẹ̀ kò oh. sí bàbá ńlá àrùn ọ̀hún náà fẹ́ tiẹ̀ rí inú mi ṣẹ̀ṣẹ̀ dùn báyìí. kì í ṣe kéèyàn <laughs> àjọ apàwọ́pọ̀ lé ọ lórí báyìí ọmọ orí burúkú. kí ló dé. mi ò rẹ́ nìkan kan o ẹ̀bùn mi ò rẹ́ nìkan kan o ò rí kankan já lọ. kí ló tún dé. ó tún rí. mi ò rí kankan ó ṣe wá yóò rí kùrí báyìí. ojú má kọlu bí lóní o ojú má kọlọ pẹ̀lú ní o ò ríran o ò ríran rárá. jẹ́ a máa lọ bí a ń lọ jẹ́ a lọ onírìkúrì onírìkúrì jẹ́ a lọ. yẹ yẹ yẹ ìgbà tí yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ etí mi o yẹ yẹ yẹ etí mi o yẹ yẹ károdò ká sùn ẹ kí lára lè fẹ́ mú un. báwo èèyàn yóò fẹ́ jù bàbá mo ti sọ fún Kàsálí ṣẹ́ra àwọn ọmọ yẹn kò sẹ́ni tó lè bù. ọlọ́run nìkan ṣoṣo ló lè mú wọ́n máa gbé èdè olódìndé báyìí. ó dà. kílódé kílódé òkùtì òkùtì oníkàgbé wà dà ẹ̀ ń tà ní kẹ́ẹ̀ náà kẹ́ẹ̀ fi ó dà. òkú àfa ń wá gbọ̀n kiri. ẹ lè rí o ẹ wo lúlù ni kò tó wíwọ́. Ah. kádìmọ̀ mọ̀ pé irúṣẹ́ rádaràdà báyìí lẹ́mọ̀ àrán wa ni mi ò ní lọ ah, ọmọ ọlọ́mọ tá à ń ránṣẹ́ ẹ̀dẹ́ torutoru. ekun sáfẹ́lẹ́ ah, ṣé àwọn ẹjọ́ títì mi lọ́dọ̀ kẹfà nínú yìí. ẹ mọ̀ ọmọ ti yín lọ. ẹ ẹ dúró ṣe ẹ gbowó lọ́wọ́ mi ni ah. ṣe kò fún yín. owó owó owó owó ẹ̀mí tẹ̀sán fún wa owó ẹ̀mí owó ẹ̀mí tẹ̀sán fún wa wọn ò bí yà wọn ò bí yà yìí ọmọ ń lọ. Ah! ẹkùn wọn ò wí fún yín wọn <laughs> ò wí fún yín pọ́ ọmọbìnrin tá a pàṣẹ ìtìjú wo lè lẹ́yìn báyìí o. ó le gan-an. Ah! Hmm. ṣíṣe sí kù kò ní yẹ orí ẹ ti dàrú ó ti yẹ kó ṣe kó ọmọ ti yà wèrè ẹ̀gbọ́n mi ṣe ni mo ní ká fi ṣe àfihàn mímọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí hmm. fúnra mi ni màá mójútó. ẹ̀rọ o hmm? kò sí wàhálà ẹ̀já lọ. Kásálí ìjókòó lówó Kásálí ó dá mi lójú pọ̀npọ̀ gbowó lọ́wọ́ ẹ̀. ló ta àpá jù bẹ́ẹ̀ lọ. Hmm. irú ìdọ̀tí wo leléyìí báyọ̀ ó gbélé o. ee ee bàbá àfiyèbí wọ́n mọ̀ wí tó wọ́n mọ̀ wí tó tẹ́tẹ́rẹ́tẹ́ yìí ọmọ ń pọ̀ jù tí ọkùnrin yín ọmọ pọ̀ tó kó máa tó ọmọ tó nǹkan kan. wo wo tí o mọ̀ pé látànà ló ti ń gbà bọ̀ n ò fẹ́ kó o lé mi lé o lé lóko nítorí tiyín náà ó níbi tá a tún lọ lónìí. Hmm, ẹ wo bó bá jẹ́ pé ẹ lọ gbé nǹkan ṣe lálẹ́ ẹ túbọ̀ jára mọ́ gbígbé ṣe o kẹ́ ẹ gbé nǹkan ìgbé ẹ ẹ eh, eh, omi tí ń bẹ ń lẹ̀ yìí ọ̀pọ̀ pọ̀ jọ kà lọ ọ̀pọ̀ pọ̀ jù lọ ẹ bá bàbá yé èyí jẹ́. ní kíni ó dọ̀wọ́ ẹ̀ a wá lè pè kọ́ mọ́ mọ́ kù kọ́ mọ́ mọ́ kù kọ́ mọ́ fi kíní bàbá ẹ̀ ṣeré gbogbo ohun sì ṣẹlẹ̀ iná ìwọ ló dá a lẹ̀. bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ ni o ṣeun tó rẹjọ́ téèyàn ò bá fi rán èèyàn pẹ̀lú ìyànìmọ́rin ìtàn ránù tó pa fọ́mọ ẹ̀ ló dáràn dànàdàn nulẹ̀. bàbá ní sọ̀rọ̀ la ní sọ̀rọ̀. bàbá kúnlé ìyá kúnlé. n ò tiẹ̀ mọ ohun tí n ò wí ṣé a gbọ́dọ̀ pọ̀ ọmọdé ní í ṣe yín ni àbágbà ní í dààmú yín ṣé ní tọ̀tẹ̀ mi pa fọlákúnlé òun ní í dá rúdurùdú lé. bẹ́ẹ̀ ẹ sọ mi ìgbà wo gan-an lọ́lákúnlé ọ̀hún ò wà ní gbọ́tàn ṣé bí ò bá gbọ́tàn kò ní gbàrọ̀bá àròbá sì rí bàbá. ó gbé gbogbo ẹnu ẹ ó gbé gbogbo ẹnu ẹ tá ń rán oúnjẹ ẹ̀tàn tó ń pa tá ń rán ọ. rò rẹ jẹ gbẹgbẹgbẹgbẹ ndélé oge gẹ́gẹ́rẹ́ bábúrò rẹ̀ bámúyàwó rẹ̀ tọ́kìbọ́lẹ̀ tí ó ti dùnnú rẹ̀ ọ̀nà dà tí ò ní gbọ́tàn tẹ́ pé kiri. ṣebí ohun tí ó dà náà ló ti dà ẹbí mo pè é ní tùbínú bí mo sì ṣàlàyé gbogbo ohun tí ń bẹ́ ń dilé wọn mo sì fún pé kó lè yé. ṣebí tí ó dà ló ti dà yìí àjọràn náà ni àmọ́ mọ́ lòyún lé mi ò lè lé mi ń káfa ìṣàkótún lé mi ní e, e, lóko lọ́hùn iṣẹ́ téèyàn bá fi rán yàn pẹ̀lú ìyá nìrìn ara ìyá rẹ̀ náà làjọ ń jẹ wo ń tèmi ó ń tèmi ò lè lóyún lé mi ntí mò ń ṣe bí ò bá wa tó wọn náà náà ẹ wo ẹ yá mọ bá ti bá sọ̀rọ̀ kẹ́ ẹ pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ ń dùbí nùbí ká mọ bá ṣe tọ ọmọ tí ń bẹ nílé. kírun mọ lè ràn wá lọ́wọ́ ni a ti gbìyànjú ọlọ́mọ jẹ́ gbìyànjú wa kó mọ̀ jẹ́ sásán ni àgbé ẹ̀dí ẹ̀ ń gbìyànjú. ọlákúnlé mi mo dẹ̀ wí fún ẹ tó o pé kó má jẹ́ ká wá sábúlé. mo sọ fún ẹ pé kò sí nǹkan tí ọmọ ọlọ́run tó ń wá ń di ètùtù kò sí nǹkan tó ọmọ ọlọ́run ń wá ń di ẹbọ wá wo gbogbo ẹ bó ṣe ṣẹlẹ̀ ah ó dùn ó dẹ̀ dùn ẹlẹ́dàá mi. ìfẹ́ mi wọ́n sùn kú ẹgbẹ́ rẹ lẹ́gbẹ̀ẹ́. ṣé o mọ̀ pé àìsàn tó bá máa ṣe ni kì í jẹ́ ká ta ọgbọ́n ẹnu má sùn mọ́ má bínú síbi nítorí ẹ̀ ni mo ṣe ń wà lẹ́gbẹ̀ẹ́ mo máa dúró tiẹ̀. mi lè bínú sí ẹ nítorí pé ìwọ ni olùfẹ́ mi ìwọ láyé mi ìwọ lọ́kàn mi mi ò lè bínú sí ẹ. ẹni tó pa igúnnugún kan kì í kádùn bẹ́ẹ̀ lẹ́ni tó pa àkàlà màgbà kì í ká òṣùwọ̀n. mo ń bọ̀. bàbá ṣé kí mi máa lọ. àyíwá máa lọ àyà mi. bàtẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nǹkan. ìyá Ẹniọlá oyin ojú tiẹ̀ o ò ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ nífẹ̀ẹ́ ọkọ ẹni ó dẹ̀ dà kó rí bẹ́ẹ̀ káyà nífẹ̀ẹ́ ọkọ kọ̀kọ̀ náà kò nífẹ̀ẹ́ àyà. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kò sí bó o ṣe lè fẹ́ràn ọkọ ẹ tó o lè fẹ́ràn ẹ̀já wa tá a bí lọ o pátápátá ẹ̀ àjẹdọ́gbadọ́gba. kò tí ẹ lè dọ́gba. ẹ jẹ́ ká gbà kó dọ́gba jọ etí wo ló ń bá èèyàn gbọ́ bá a ṣe wà lágboolé yìí etí ti kú pé òkú kú a sì tọ́jú ẹ̀ sínú agboolé fódìdí ọ̀sẹ̀ méjì wọ́n máa sọ wá lẹ́nu wọ́n máa sọ wọ́n lọ lẹ́nu ẹ̀bẹ̀ tá a wá fẹ́ bẹ̀ ni pé jọ gbà wá láyè ká filẹ̀ ká fi bo lákúnlé láṣìírí jẹ́ ká sin ọkọ ẹ̀ tó kú. bàbá ẹ máa tẹ ẹ máa kan àbùkù. bàbá ọkọ tèmi ò kú o. ó ti kú. ọlákúnlé tèmi ò kú ah! ẹ máa tẹ o ọlákúnlé tèmi ò kú. <laughs> ọtán ọtán bí ọtán ebi mọ wí ṣe wá rọkàn mi kì í sì tán mi jẹ bára mi bá sì ń fún mi bí bá ń fún mi ó mọ ohun tí ń fún mi lé lórí yóò padà ṣe mo sọ fún yín lórí ọ̀rọ̀ arábìnrin ariwo lásán lẹ́kàn palẹ̀ mo wí mo ní ẹja mójútó àgànná ara rẹ̀ nítorí pé afẹ́fẹ́ ọkọ rẹ̀ ikú ọkọ rẹ̀ afẹ́fẹ́ ikú ọkọ rẹ̀ ó ti fẹ́ sí lọ́pọ̀lọpọ̀. mama kò sí nǹkan kan tó ń ṣe mí ṣákábà ìlara tèmi dá ah. ẹ̀yin ni kẹ́ ṣàkíyèsí ara yín bàbá olórí ẹbí tẹ́ ẹ bá stop láti má bí báyìí ẹ máa tẹ́ ah. ẹ̀yin bàbá alábùkù níbo. ó wá <laughs> oh, aráyé mi lóde báyìí. ayé tí ń lẹ̀ lóde ayé tèmi lóde èmi tó ní máa tẹ́ bákàndínlóyún ayé tí ń lẹ̀ ayé tèmi ẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. ibi tí màá pa wà ibẹ̀ ni màá là wà hmm. ní gbogbo ọ̀nà ni màá sá eré ẹ̀ tá a máa fi sí lakúnlé hmm. o káre o káre o káre o. ẹ ti bára igbó ogun ni ogun gbé mi sẹ́ẹ̀mù pàbùrọ̀ o òtún bá tẹ fúrúùtù fẹ́ tẹ̀ kọ̀ ní nǹkan kan ohun tó ní ẹ wò mí rí ẹnu lásán òwúrọ̀ ah. ni sẹ́ngbà oyin tí ń sọ̀rọ̀ lé lórí tí ń fọ́ bùbá ṣe léèbù tí ń fọ́ tí ń fọ́ tí ń ṣe tí ń mọ̀ tí àbúrò rẹ eh, sọ̀rọ̀ la gílẹ̀ bá ṣe eh, àgbà tí pẹ́pẹ́ yẹn ń yege ẹ wá lọ tẹ ẹ wá ń pè eh, ọkùnrin ogun. òun ronú tí ó ṣe fún mi. lọ́sí kan tí ó ṣe ẹ̀wọ̀n ẹjẹ́ mi ò sọ fún yín o àti mọ́pítà gbọ̀rọ̀ ara wa gbà o lórí ẹbí yòókù bá ń tẹ́ wọ́n o. nǹkan mi lóminú nǹkan mi lóminú gidi ikú àjàdí jẹ́ ohun tó ń bà mí lẹ́rù ọ̀fà ta ló ní ọ̀fà wọn náà ti rí ọ̀fà ọ̀fà pa àjàdí. òwò rẹ̀ kò tí ì yé mi kò yé mi mọ́ tí n bá ló yé mi mò ń parọ́ ni mi ò lè jẹ mi ò lè sùn mi ò lè wò kókó yé mi. ó ṣe wá sùn tó o, ta ló máa sùn tí ó o, wọ́n ní ikú tó bá kojú gbẹ̀ ni òwe ló pa fún ni. òwe ni. àwọn ọ̀dà téèyàn fẹ́ fi sùn sí òwe. òwe ni òwe ni ẹ̀rí ọkàn tí ẹ̀jẹ̀ ń gbádùn gan ẹ́ ọkàn jẹ́ ń gbádùn. ẹ̀rí ọkàn ẹ̀rí ọkàn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ah. kí n tiẹ̀ pẹ̀lẹ́ rí ọkàn ah. ṣé bí mi ni mo fẹ́ báyàwó ẹ̀gbọ́n mi lájọṣepọ̀ ah. ẹ kí wàá ní tiẹ̀ pẹ̀lẹ́ rí ọkàn wo ọ̀rẹ́ ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí màá ṣàlàyé gbogbo bá ṣe jẹ́ fún ọ nígbà tó pè wá tó sọ pé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ o fẹ́ bá lájọṣepọ̀ èmi àtàyà dísè olú ẹ̀ ràn àwọn náà wá wò pé bó o ṣe ṣe dáadáa sí wa tó bóyá dá tó yẹ ṣe gbogbo ẹ̀ sí wa kò yẹ ká wò ẹ̀ ràn èmi àtàyà díbá mọ̀kànlá fi kéjì làbá sọ pé ojúbọ̀rù ṣe gbọmọ lọ́wọ́ èkó. ẹ̀yin tẹ́ ẹ lágbègbè yìí. Hmm ẹ̀yin tẹ́ ń bẹ ní àkókò tí yá wa yìí gbogbo ohun tí mo wí lónìí kárò rọ àṣẹ ẹ fi parí àṣẹ àṣẹ àṣẹ àṣẹ mm. ẹ fi parí. bẹ́ẹ̀ ni ṣe wá rí ntẹ́ ẹ bá wá eh. ilé ayé yìí ọ̀rọ̀ rùn láti gbé bá a bá wá rẹ́ nìkan tó lóun ó dì ní lọ́wọ́ bá a bá ránṣẹ́ kò léèwọ̀ o ah, ẹ̀rín mi ń jàgé ẹ̀rín mi ń jàgé ẹgbẹ̀lẹ́jẹ ẹ̀rín mi ń jàgé ọ̀rọ̀ tá a bá ń bá bọ̀ ẹni tá a wíhun tẹ́ ẹni ń di yín lọ́wọ́ tí ò jẹ́ ráyè ṣe tiyín ẹ lè rí nǹkan fi sí ohun tí ń jẹ àbí ohun tí ń mu. Ah. Ah. Eh, eh, eh, eléyìí ń fẹ́ nira o yóò fẹ́ le díẹ̀ ṣùgbọ́n kò sí bó ṣe léwu kó le tó láyé yìí ṣe rí nǹkan tá a bá ti fẹ́ a gbọ́dọ̀ mọ wáyè fún ni yóò ṣeé ṣe. tẹkún tẹ̀jẹ̀ wọn fi hmm, sanwó òkú ah, ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ ìní gbòkúdé tẹ́ ẹ̀yin ò mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. ẹ̀yin ọmọdé ẹ̀rín mi ń jàgbé. Ah! <laughs> ẹ pẹ̀lẹ́ oje <laughs> ẹ pẹ̀lẹ́. wọ́n hmm. lọ rí mú nǹkan kan wá fún ọyún náà sí ẹ gbọ́ ẹ wá gbogbo ọ̀nà tẹ́ fi fi sí ohun tí bá ń jẹ àbí ohun tí ń mu ẹ rí wípé èèyàn tí yóò bá jẹun gbọnyin gbọnyin òun náà ó tilẹ̀kùn gbọnyin gbọnyin yóò sì tún fi ẹ̀yìn ṣe mọ́ ẹ rí iṣẹ́ tí mo fẹ́ lọ rè mú wá fún yín igi ọ̀fà la fi pèlò rẹ̀ ó kó bá lè wọnú tí ń jẹ àbí ohun tí ń mu ẹ mọ̀ padà wá ẹ wà dúpẹ́ o ní alẹ́ bí oṣù mo wí bẹ́ẹ̀ ìwọ̀n ọmọ ojúmọ́ kan oògùn kan oògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan ẹ̀rín mi ń jàgé. <laughs> ẹ pẹ̀lẹ́ jẹ. ẹ o ẹ mọ̀ ti fàájì ẹ jẹ obì ẹ mọ mọ́ mọ́ àmọ́ ẹ mọ̀ jọjọ obì kan lọ ó léwu ọmọ. <laughs> ẹ rọra bá o. ẹ mọ̀ ti fàájì. ẹ ṣeun ẹ kó àlejò wa. ẹ padà wá dúpọ̀. <laughs> èmi mo sọ fún àbí n sọ fún ọ sórí mọ́mọ́ ṣe bí òpè tá a bá ti wá bí kan. ohun ah. tí wọ́n ń sọ inú ò lè rọrùn. kí ni ò ní rọrùn. Ah. èmi náà rò bẹ́ẹ̀ o àti ẹ̀ ti dúpẹ́ pé a ti rọ́nà àbáyọ. bẹ́ẹ̀ni. àmọ́ bó wàá la ṣe fẹ́ ṣe ń sìn ẹ tá a fi rí kinní ọ̀hún lò àti pé jí kò ní ṣẹ̀gbọ́n fi ibi. ah àbí sóògùn àdúrò obìnrin tó ti kù mọ́lẹ̀ sídíkà ńkọ́ sídíkà ọmọ ìyá aláta jẹ̀nẹ́ẹ̀tì ńkọ́ àti tóyọ̀sì tí wọn náà fi dẹni tí ń bùkà káàkiri ó mọ yóò tọ́ tọ́ oore tọmọkùnrin ti ṣe fún wa ni. ṣé èmi nìkan ló ti ṣoore fún ṣé kò ṣoore fún wọ rí. ìwọ náà mọ bá ó mọ̀ pé ó ti ṣoore fún wa ìdínú táwa náà fi gbọ́dọ̀ dúró gbẹ̀ngbẹ̀ng táwa náà gbọ́dọ̀ ràn lọ́wọ́ sọ ma pé ó nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí ni ní tó gbé èrò ọkàn ọ̀rẹ́ wa sí níbi gígí ah kó ti máa mú nǹkan jẹ báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà wo la fẹ́ gbígbà ìwọ náà ọmọkùnrin yìí ó mẹ̀gbọ́n ẹ̀ ó mọ̀ pé kò ń fẹ́ rí wa rárá ó tiẹ̀ fẹ́ rí mi wá látàn ẹni ò fẹ́ rí wa sójú alákọ̀wé sí mi ẹ́ fi ebi dẹ̀rẹ̀ kó gbọ́dọ̀ mọ nǹkan tá a fẹ́ ṣe kí wàá la fẹ́ ṣe ọ̀nà wo la fẹ́ gbégbà. sori la délé mọ̀mọ́ sawẹ́wà mọ̀mọ́ ṣe bí ọmọ èké mọ́ eléyìí ló kéré jù sórí nílé ayé kò sí bọ́mọ kéékèèké ó ṣe rẹ́yẹ tí wọn ò ní yọ̀mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀mẹ́yẹ tí wọn ò ní yọ̀mẹ́yẹ sórí tí dùndùn ọmọlù tí wọ́n ń pè ní dùndùn tó bá wọ ọjà báyìí tẹ̀lú tọmọ ni ó gbàlù tí wọ́n mọ̀ ọ́ jò sórí béèyàn bá lágídí ilé ayé tó kakọ tó burú tó bá rẹ mu ara rẹ̀ ó wálẹ̀ yóò fẹ́ mu ṣe fàájì. já lọ já lọ ń tíya. ah tí mò ń sọ tó yé mi dúdú. ẹ̀yin lè pẹ̀gbọ́n mi. irọ́ irọ́ kí ló jẹ́. irọ́ babaláwo yóò sọ fún wa pé wọ́n máa kú ní tí babaláwo sọ fún wa ni pé àwọn fẹ́ rán wọn ṣẹ́ àwọn adéwòye pé ìgbà tó máa fi rán wọn ṣẹ́ ìwà á fi ṣe nǹkan tó lọ. wọn kọ́ yé ifá bàjẹ́ ni. wọn sọ fún wa wọn sọ fún yé. wọn sọ fún wa pọ́nmọ́. tí wọ́n ti lè sọ fún yé. tagiri tagiri lórí tagiri lórí ẹ̀ tó ń sọ tó ń sọ tagiri ah, tagiri. wọn lè wọ sọ wọn pé wọn kú oníyẹ̀fun o àwo ń rodò oníyẹ̀fun lé àwo ń rodò oníyẹ̀fun àwo ń rodò oníyẹ̀fun o àwo ń rodò oníyẹ̀fun ìyẹ̀fun manilé àwo ń rodò oníyẹ̀fun àwo ń rodò oníyẹ̀fun o àwo ń rodò oníyẹ̀fun ìyẹ̀fun manilé àwo ń rodò oníyẹ̀fun lọ́mọbìnrin bọ́dẹ o gbogbo tó ń kọ lè gbé mi gbogbo tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ dá rẹ inú àgbo tó ń kọ wà oríta tó wá jẹ́ oríta rẹ irú ẹwọ tó ń kọ wà bí kẹjọ oríta rẹ ntọ́ gbẹ́mí tó gbé jẹ irú ẹ̀dá tó ń kọ jẹ tó fi gbé òkú sí inú lẹ̀ láìsí èèyàn tó gúnyán fún ọ tó ní tọ́bẹ̀ ìṣòro mọ̀ fẹ́ mọ̀ ọyá bọ́ta tó o bá fẹ́ wọn ó gbé òkú ẹ̀ bọ́ta mẹ́rin bọ́dẹ. ìyá kí lorúkọ rẹ. Oyinlọlá ni. Oyinlọ́lá ló ń jẹ́. Oyinlọ́lá hmm. ẹ̀yin o erin gbénú gbófọn ní fọkúnfọn àmọ́ gbénú gò fáwọn ọ̀ràn lórúkọ tí à ń pè wọ ẹ̀tù ikú mọ̀ mí lórúkọ tí à ń pè wọ ọ̀tá ẹ̀yìn torí gígùn ajá pajá o ẹ̀yìn torí kíkọ̀ ká pàgbò ẹ̀yìn torí kẹ́bẹ́kẹ́bẹ́ ká pọ̀ òkú kọ ìkìlọ̀ lélẹ́yìí o kó bóde o Oyinlọ́lá o. ẹ ẹ kí ló dé kí ló dé. bí ẹ ṣe pè é lórí ọ ah, mọ̀ pé àwọn náà wọ̀ fún wa àwọn fún àyè ànígbà àwọn ni àwọn ńlá ni wá wọ́ sórí àwọn kan lè mọ fẹ́ kọ́ mọ̀ pé rírọ́ ló rán wa wá àwọn akọ́là rán wa o àṣẹ ọ̀dọ̀ wa rán wa wá ẹ̀rìn àwọn kan lè. bàbá. fẹ́ mọ̀ wọlé gbogbo tí bá ń o rú bóde kọ́dà kó bá mo fẹ́ kó pa àwọn bóde. Ah. àgbà náà lẹ́ni iwájú là ń bá gbà iwájú là sì ń àwọn ọmọ ọgbọ́n bàbá wí ni wọ́n ní òkè òun bàbá inú ilé kan gbé bóde. bẹ́ẹ̀ ọkọ sí ayé ayé ló ń

ó lè ká sí ìyàwó sórí ọjọ́ kan mọ̀ pé rírẹ́ náà rán mi wá o èmi kọ́ mo rẹ́ràn mi o àtẹwádọ́gbọ́ ẹ̀ nìyí ó rán mi wá èmi àgbàlagbà abẹ́ẹ̀ka ìwé ọwọ́lé ìwọ́wọ́lé yìí ẹjọ́ onílé yẹn gbọ́ ẹyin ló lẹ̀ lẹ́yìn ẹjọ́ onílé yẹn gbọ́. ilé ìdẹ́lẹ̀ déédéé sí ilé àbọ̀lábọ̀ ń bọ̀ ẹgbẹ́ ìwúwo gẹ̀ẹ́sì ọ̀mọ́gbé. ẹyin ká máa wá wá àwa pààrọ̀ àwa o àṣẹjọwọ́ ẹni yóò rọ̀ àwa ìran rọ̀ àwa àwọn kọ́lá rọ̀ àwa o àṣẹjọwọ́ ẹni yóò rọ̀ àwa. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Baba. Baba. Yeah. Yeah. Oh, oh. Gel. Koş koş. Koş koş böyle. Buradan. Hadi ona mı? má wọlé báyìí sọ. èmi kọ́ ìwọ ló ní ń pè wọ́n ìwọ ló ní ń pè wọ́n ìwọ ló ní ń pè wọ́n ìwọ ló ní ń pè wọ́n. Ah. yà àádọ́ èmi ò dọ̀bálẹ̀ mi ò dọ̀bá ò lè lọ lé èèyàn lójú o ò lè dé mi dá eléyìí o dákun ó ìyàwó mi èmi kọ́ ẹlẹ́dẹ̀ẹ́ kúkú rí mi All right, you'll be okay. We are not happy, oh. Sorry, eh? really. Sorry. Boko wa lugbe ṣùgbọ́n. Ẹ wá lugbe see my mommy. Uh, you will see your mommy very soon. Ṣó ti gbọ́? Mm. Tó bá ti lo oògùn ẹ̀, mommy Take it now. Um, èmi sorry. kò tiẹ̀ fún wa fẹ́ yé mi mọ́ báyìí ò kò fẹ́ yé mi mọ́ ṣé ìnìkan lẹ́rí mọ́mí àti dáàdì bá sọ̀rọ̀ ni tẹ́bá tá a bá ń béèrè lọ́wọ́ yín ẹ máa sọ fún wa pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ mo try number mommy switched off same thing number daddy switched off ẹ dẹ̀ ń sọ fún wa pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀. dùnú báwo ló ṣe ń ṣe báyìí ah, tí àbúrò ẹ bá ti ń complain ṣé ó dáa kí wọ́n nù tún máa complain ìwọ tó yẹ kó máa pẹ́ tẹ̀ pé very soon mommy àti daddy ń bọ̀ ó tún complain ibi tẹ́lẹ̀ ti plan pé gbogbo àjọ máa lọ tẹ́lẹ̀ mí ní mú ẹ lọ wọn nìkan ni màá dẹ̀ mú lọ ó yá Bùsọ́lá lóògùn ẹ̀ jàre kémi àtẹ́lẹ̀ jáde. Mm, just my mom. hello mọ́mí dára níṣe ni Bùsọ́lá àtẹ̀gbẹ́ ń complain pé àwọn fẹ́ rí mọ́mí àwọn ah, ẹ wo ti sú mi o níbo lẹ wà hospital ẹ o da má pè yín Eh, ọmọ yẹn láti jọ ìyá wọn ìyá wọn lọ́kẹ́ mo jọ dókítà. dókítà ó dẹ̀ pé woman tó wà ń kó ma yẹn ó dẹ̀ pọ́n sín sín sín. ó sì ní ó sì ní ó sì ní ẹni sùn ẹni sùn ẹni sùn. ló dé kí ló dé ẹ gbà bí O kí ló dé. bàbá èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ló ń bá mi sọ wọ́n dẹ̀ gbàgbé sùn ọ̀rọ̀ la jọ ń sọ gan kan tó sùn àfi bọ́n ṣe jí lójú oorun sì tán ń pariwo. oyè oyè ò sì dákun ṣàánú mi ṣàánú mi oyè ẹ bá wà fi yèbí bá wà fi yèbí oyin dákun àlá tí mo lá ọ̀dà rárá oyin dànù mi má jẹ́ fojú sunkún ọmọ má jẹ́ pàdánù ọmọ ọmọ dákun ikú Ọlákúnlé ò dín ikú ò lára mi títí dì sí i. wọ́n yí oyè o bàbí wà fi ebi o rí ọmọ mi ṣe kókó fún mi ó ṣe kókó tó ẹ bàbá ń wá fi ebi ẹ wo ẹ bá ń wá fi ebi o ẹ bá ń wá o ikú sí ọlọ́run ni ikú sí ọlọ́run. màmá wọ́n ní gbogbo ìgbà tẹ́ bá ti ń fi ẹnu kan ọkọ mi pọkọ mi kú mi mọ́ bó ṣe máa ń rí lára mi wọ́n ní ọlákúnlẹ̀ tèmi ò kú. ẹ ẹ ẹ wò wò àwa méjèèjì náà la panu pọ̀ la gbọ́ sọ ọtí o gbọ́ pé kó o bá wa fìyè bí kó o wá rí mo fẹ́ kó o mọ kinní kan o ó gbọ́ táwọn àgbàlagbà pé ìyàwó tọ́mọ ẹni bá fẹ́ ọmọ ẹni ní í ṣe báwo ò tiẹ̀ tó bàbẹ́ káàtó yẹ fi wá sípò pàwọ́ la ọ a ní fojú sunkún ọmọ ọmọ dákun àjọ panu pọ̀ ní bẹ́ẹ̀ ni pé káyọ̀ kó wọ́n wọ́n fi yè bí. kí n bá yín wá fi yè bí kó lè wá bá mi lájọṣepọ̀ àbí. rárá o. kò sí yún o kò sí yún o rárá rárá yún ti dàbí tégún fi sọ kò lè dánrù rẹ̀ wò mọ́ o. láyé láyé láyé àjẹrónú wẹ̀ àwa méjèèjì ìbánupọ̀ dákun. dẹnu mi. ok èmi àti màmá la jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kó tó di pé ń gbàgbọ́ sí hmm. tí mo bá mọ̀ yìí pé tán bá jí nǹkan tá à ń sọ ilẹ̀ màmá sọ ní ìbá ti dìde ní ìbá ti máa lọ. ní báyìí màá máa fèyí ṣe mọ. ó tí àti ẹ̀sọ́ ń tí ìjà dákun. ó yí ó ń sọ tó sùn ní ìsìn kí ni ọmọ rẹ wọ́n fiyebí fiyebí fiyebí. wèrè. Ah. fiyebí ibi ìlú bámú eh, ṣé o máa lóògùn mi pé mo ń pè é káàkiri fiyebí. mi ṣe ní bámú bí ṣé torí kò bá mi ń bí àìmọye ibi tí mò ń bámú sí káàkiri gbogbo ìtẹ́ ìdálẹ̀ náà kọ́ ni ṣé lè ṣe dé mọ́ ni ṣóde ṣe wọ̀ mọ́ ni tó bá gbọ́ nǹkan tí wọ́n sọ pé ìyàwó ẹ̀gbọ́n mi fi ojú gbogbo àwọn aláwo tó wá láti wá gbé òkú ẹ̀gbọ́n mi rí o ò ní sọ gbogbo eléyìí tó sọ yìí ẹ̀yin lẹ́dẹ̀ dálẹ̀ abẹ́yẹn kọ́ lè dálẹ̀. Ah, fi ibi fi ibi jẹ́ ká fi yẹn lẹ̀ o ó jẹ́ àfihàn lẹ̀ ó jẹ́ máa jẹ́ pé obìnrin kan ṣoṣo láàrin àwọn ọkùnrin ah, ah, kàkà kó sọ lára àyà jẹ ìpele ló tún pele sí. ó bọ̀ ó bọ̀ àwọn ni wọ́n sọ wípé wọ́n ń dẹ̀dẹ̀ àwọn la fẹ́ dẹ̀dẹ̀ kí la fẹ́ ṣe. ẹ ò ṣe nǹkan tèmi gangan rò tí mo fi ń wẹ káàkiri nìyẹn nǹkan tí mo rò ní pé ká padà sọ́dọ̀ babaláwo tó ṣe oògùn fún wa ẹ ẹni tó bá ṣàmọ àti wáyé onúnàgún òun náà ló máa máa ti lọ ẹ. ò ní ṣorí burúkú. ah ami Ah, ìbàjẹ́ ò ní dé báyìí. Ah, àmín. ò ní ṣorí burúkú. ami, ah, àti babaláwo tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. àmín. àti wọ́n fúnra rẹ̀ ọládélé. àmín. ẹ̀yin méjèèjì ẹ̀ ní kú síbi táṣọ yín wà. Ah. ṣàmì tó kù. èpè nìyẹn. ẹ èpè ni kò ṣàmì sí nítorí pé wọ́n fúnra ara ẹ̀ ọlá ọ̀rẹ́ tá a jọ gé ni. mo yìí wo mú nǹkan tí mo lè ṣe fún ẹ. nítorí mo ti wọ́ tí ò bá jọ́ lọ́ àbí tá a ti ń bọ̀ tí ò dẹ̀ jọ́ lọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti jọ ṣe ó yẹ kí n ti ba yí ẹ jẹ́ mo ti wá wò pé ọ̀nà mo ti wá wò pé ọ̀nà wọ́ ni mo lè fi rí ẹni tẹ́ ẹ sọ pé ẹjọ́ ṣiṣẹ́ yìí ẹ pè é ẹ pè kọ́ tèmi dà nítorí kíni tí mo rán yín ṣe. fi èbí fi èbí wò jẹ́ àgbà pé n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ah! ìfẹ́ tiẹ̀ náà làwa náà ní ta fi ṣe nǹkan ta ṣe. ẹ̀mí ẹ ti kí. n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. wà á ti máa ṣe tipẹ́ ká gbà pé ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ká gbà pé ẹ ti pààyàn. irọ́ irọ́ àpààyàn ẹ kí wàhálà tó kí ni ká ṣe báyìí kí ni ká ṣe. kò sí wàhálà já lọ ní babaláwo. fi ebi fi ebi fi ebi já ní sùúrù já ní sùúrù ẹ n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ yìí àtúnṣe ló yẹ ká wà. ní sùúrù ní sùúrù ní sùúrù jẹ́ ká tiẹ̀ lọ sọ́dọ̀ bàbá o mo fẹ́ èmi mo fẹ́ rí bàbá o. fi ebi fi ebi ní sùúrù bó ti ń ṣe iná ń bá yàn lẹ́rù ẹ kí ni kó kí ló fẹ́ ká ṣe báyìí kí là á tún ṣe. fèmílẹ̀ o ah. fèmílẹ̀ o mo ti bá má bá mi sọ̀rọ̀ mọ́ mo ti bá lásìkò ìṣe kọ́kọ́ fèmílẹ̀ mo ti bá mo bínú mo bínú. ha ti bá rìn síbi ti bá rìn sọ̀rọ̀ àyà náà dẹ̀ dẹ̀ ga orí mi á dẹ̀ máa tóbi. àwọn náà ni mo wọ́n máa pariwo báyìí tí mo fi jókòó síbi mi ò bí mo ṣe débẹ̀. Ah. mo bínú ẹ kí ni ẹ fìbí kí ni fìbí ah! kí ni ó dáa kí ni wàá rò pé ká ṣe báyìí. mo fi mí lẹ̀ ah! mo fi mí lẹ̀. kí ló ń wú o fìbí. àkókò wo ní sọjí ń bẹ̀ ń rí agẹdẹgudu o agẹdẹgudu o igbó òní kéré títí kó má neni ni ìwọ wo ló ń dún màwùrù màwùrù níbẹ̀ ń rí ó yá jẹ́ ń rí ọ bọ́ bá dára rẹ lójú igbó òní kéré kó má neni ni ta ni ń bẹ tí ń bẹ ní kàlẹ̀kàlẹ̀ igi yìí wọ́n bẹ̀ á ìwọ ni ìwọ ló ń dẹ pápẹ́ o fẹ́ mẹ́ja ò ń dẹ gèèrè o fẹ́ má mọ̀tẹ́kùn o tó bẹ́ẹ̀ eégún ni ọ́ ni àbẹ́yàn àbẹ́wẹ́ àbáyìnjọ́nu ọmọ ẹni tó wá bájà èmi ló mú ọfà ló wá bá ìwọ mẹ́ni tó kọ́kọ́ ta ọfà náà ọlọ́fà náà ló kọ́kọ́ ta ọfà náà nígbà tó yá ó ta ti bàbà ó wá yá ó padà tàtòjé ó gbọ́ tó rùn ló tàgbẹ̀yìn tí ọ̀tàrù rẹ̀ mọ́ èèwọ̀ n sì yá pàtà wọn tí mo fà sọ kú wọ̀ọ́lá àbí ọjà màláòrò wọn ti lò bẹ́ẹ̀ rẹ ni. tábì ó ti ń ṣe tipẹ́ òjò ẹ̀sìn ẹ̀sùn. kò mẹ́ èdè ló máa rọ̀. kò mẹ́ mo sì yá pàtà wọn tí mo fi aṣọ kú tí mo fi wọ̀ọ́lá ilẹ̀ ìwọ lẹ̀dà alẹ́ mi lórúkọ tí ìwọ lè rẹ̀ ó yá ilẹ̀ lánàá kó gbé mi ilẹ̀ kó gbé ọ mi ilẹ̀ bẹ́ẹ̀ bábì ojú ẹsẹ̀ ẹsẹ̀ ó ti dọdọ kó wà ní lẹ́nu ìwọsí mi àbọ mi ni tọwọ abáyé bọ ọba jẹ kí inú bí mi máa dán ogun wò <laughs> máa ṣáàgùn <laughs> máa jáàgùn <laughs> máa lóògùn wò ọ̀rìn mi ń dàdé ọ̀rìn mi ń dàdé wọ́n mọ tí wọ́n ń pè ní òpin èmi fábíyà wa lẹ́bí oṣù ni <coughs> àwòlọ́jọ́ àwo olólùpẹ̀ náà n ó sì àpàtà hàn tí n fi aṣọ kú tí n ó fi bu ọ̀la. ó yá fábíyì eléyìí akọ́bọ̀ paláwo bí àwọn ẹgbẹ́ yìí. bọ́nìmọ̀ ọlọ́yà gbọ́yà ọlọ́rẹ̀ bọ́rẹ̀ ló dín fáfún kìnnìkìnnì jọ́ tí ń lọ rè bá wọn lọ́jà àgbo níbọ. bọ́dì mo ní o ti ṣe tipẹ́sẹ̀ eléyìí akọ́ gbogbo ọba paláwo ẹgbẹ́ ẹ̀ lọ́gbọ́n. dákun bá òun mọ iṣẹ́ rẹ̀ ṣe àti kó máa ṣiṣẹ́ ìkà. sori ọwọ́ tí igun kọ́kọ́ gbé ìgbà ẹ̀bọ ló fi gbé èyí tó kàlà gbó òde ọ̀run ló ti rè ká dákun mọ́ ọfà tó gbé dání gbé wálẹ̀ díẹ̀. ẹni dandan àjọ ẹ̀. yẹ yẹ yẹ yẹ ìjà mi jẹ ọ yẹ ìjà mi jẹ ọ àyíká gẹ́gẹ́ ibi tí gbèsè ń jágbé ọ̀gbọ́n náà ẹnì ò bá jẹ́gẹ́ yegi lọ́rùn ọba lónìí bá bọ́ ọmọ lẹ́yìn ọba nìkan ìjọ tí lọ rè gbé kìnìkì ní igbó okú igbó okú igbó yẹmẹ yéé ìjọ mi ìjọ o yéé yéé yéé yéé yéé yéé ìjọ mi ìjọ ìjọ mi ìjọ ìjọ mi ìjọ. jókòó. ẹ ṣe. a ní kí lẹ fẹ́ jẹ. ẹ wo ó ti dáa a jẹun kankan. mímu tún ń kọ. a mú nǹkan kan. Eh, tó bá jẹ́ torí ti bàbá mi ó má lè já lẹ́mà ni bàbá mi yóò dé. ẹ wo bọ́dé lóru ibi tá a jókòó sí iná bàbá wa ah. Ah, ẹ mọ nǹkan tó ń ṣe wá ẹ mú. ó dáná ẹ o. tókẹ́ tókẹ́ wàhálà ti wà. kí ló fa wàhálà yà ah. kí ló dé à. Ah. bàbá rẹ bàbá rẹ ò dáhùn. bàbá mi kí ló ṣe. inú àgbàrá ìjà mo bá bàbá rẹ o wọ́n ta bàbá rẹ lọ́fà ni wọ́n sì ti kú. ọkà bàbá mi à. Ah! inú ọkọ mi. bàbá mi o. Oh! ọ̀fà ọ̀fà ni o wàhálà dé ọ̀fà ni o ọ̀fà ni o ikú ti ń lé wa kiri o. Ah. fi ebi ikunle lé wa kiri o ah. ikú lé wa kiri ọfà náà ah. ọfà ni o. kò ní dáa fún ládélé ládélé báyé mi jẹ́. ọfà ọfà ikú lé wa kiri o wọ́n tún tún kábàbà lọ́fà. kí ló ṣẹlẹ̀. ibo ló dà ibo ló ń lọ. ló dàbí gbó. o sọ nǹkan kan fún mi. ládélé ṣe kò sí ẹ ti máa jọ débi ni. jọ débi yẹ ẹ dandan ni ká jọ padà ni. dandan ni ká jọ padà. lọ sí bọ kí wà ní kí ni ìyá ni ṣe. bàbá àjọ níbi kọ́ni kí ni ṣe. ọ̀fà ọ̀fà ọ̀fà. fíẹ́bí fíẹ́bí fíẹ́bí mọ̀nìkàgbà fíẹ́bí mákòrò kàbí o mákòrò mákòrò mákòrò kọ́ fíẹ́bí yóò jẹ́ ṣe pé ìfẹ́ mo ti dẹ̀rọ irin tó bá jẹ́ yé mi o yé yé mi yé mi yé mi o yé mi o ẹ ẹ ẹ ẹ kí ló mọ jọ mi ibo yé mi ibo ah. yé mo dára yé eh, mo dára yé eh, mo dára ẹ gbà mí yé eh, ẹ gbà mí ẹ gbà mí yé mi o ẹ gbà mí yé yé oyin lọ lọ pa mi o yé. kéèyàn má bàjẹ́ òun bí olórí burúkú ló jẹ́ nù gbèsè ayé mi. dòdòdò fi fèmí mi wo orí mi wo. mo dárò wọ ayé mi ti bàjẹ́ orí wo ló tún wú wọ́ níbi tá a dé yìí kọ́ lọ́wọ́ elédùà kó jẹ́ kórìí ẹ̀ wú tó bá wúwúwú kó dẹ̀ pẹ́. èpè ló jẹ́ yẹn. ẹ mi tí wọ́n ṣe pè fẹ́ kọ́. àwọn tí wọ́n máa ro kúrò ni. mo ro kúrò. èmi ń ro kúrò wọ ni ìwọ tó di dípa yàn kọ́. èmi kọ́ ni mo pa Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah kíni mo rí kankan mo rí kankan mo rí mo rí kankan. wá wá ládìlé ládìlé wàhálà tó kọ́ mi sí ni mo wà nú ẹ̀ wàhálà tó kọ́ mi sí ni mo wà nú ẹ̀ sọ́ra ẹ̀ o sọ́ra ẹ̀. ẹ̀yin ẹ ti gbàgbé pé igun tó bá kọ́kọ́ jó ìhun ló máa ń wò nígbẹ̀yìn ẹni tafà sókè nítorí yí ló borí bọ́ọ̀bá yóò rí tọ̀hún ń wò ó. ó ti ṣe tiẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. adigun. yé yé yé ìdàgbò ẹ̀yọ́ ìwọ fìyèbí ó ti gbàgbé pé ikú tó bá kọjú òyìnbó ló ń wò nígbẹ̀yìn. àyè ti sọ́lá ẹ̀kọ́ èyí ti sọ́lá ẹ̀kọ́ kí ló obìnrin ọ̀hún gbójúlé obìnrin ọ̀hún mà láyà o kí ló gbójúlé kí ló rí lọ́bẹ̀ tó fi haru ọwọ́. ẹ jọ̀ọ́ bàbá oore tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ṣe rí bá a ṣe wà yìí ilé ò gbà á ọ̀nà ògbà ní ti dé wa báyìí bàbá alákúnlé ò lè wọlé ìyá alákúnlé ò lè jáde ẹnìkan kan ò gbádùn ní ìdílé wa ẹ wá jọ torí ọlọ́run táwọn awúkọ́ ni mò ń sọ yìí ẹ̀yin ẹ má lọ ọ̀rìn àjò báyìí títí táwọn fi rí ọ̀rọ̀ yìí yanjú ẹ má lọ ibìkan yìí lágbẹ́kẹ̀lé o gbogbo àwọn awo tí wọ́n lọ ìgbàjú ni wọ́n bá bọ̀ ẹ̀yin lágbẹ́kẹ̀lé ìbàkẹ́ má lọ ọ̀rìn àjò báyìí lásìkò yìí àwọn awo ni wọn bá yàrá ah, ah. irú ọ̀rọ̀ wo ládàá dáwọ́ ni. ẹ wo ẹ wo ẹ ní sùúrù ẹ ní sùúrù ah, kí lóbìnrin ọ̀hún gbójúlé kí ló gbójúlé ah, eh. màá jẹ́ kó mọ̀ pé mi lisa arùkù má forí kan rè mo ṣe tán tí mo fẹ́ gbéná wojú ẹ̀ hmm, hmm. torí wọn ò ní jẹ́ kó bàlùjẹ́ mọ́ wa lórí. ẹ eh, eh, ká mọ rírìn àjò ó ti dé ó ti dé ó ti dé ó ti dé ó ti dé ó ti dé ó ti dé ẹtidé ah, fiyèbí kọ́ yìí ẹtidé ẹtidé jáde ẹtidé jáde fiyèbí fiyèbí kọ́ fiyèbí kọ́. àlọ́ òní ti dé jáde la fi ebi wọlé kí ló dé fi ebi kí farabalẹ̀ farabalẹ̀ kí bàbá ayé mi ti bàjẹ́ lára ìyàwó ẹ̀gbọ́n mi ìyàwó ẹ̀gbọ́n mi tó kú òun ló ń fi ọfà léwa káàkiri òun ló fọfà léwa ó ti fi ọfà pa àjàdí tó jọrọ mi ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ ládélé ṣèṣèṣèṣèṣè mi mo ń sábọ̀ ní ìpè kì í lè wọlé àwọn yín pé kò ní lè fi ọfà kábímọ́ bíbí ìmọ̀pẹ́ tí ẹ ti dé bàbá ẹ̀jẹ̀ ṣàánú. ayọ̀dé bá bá máa gbé báyìí. ẹ má jẹ́ kó fi ọ̀fà pa mí èmi nìkan ṣoṣo ló kù. ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tó ti kú ó ń fi ọ̀fà lé ẹ. bẹ́ẹ̀ni. ó fi ọ̀fà pa àwọn ọ̀rẹ́ ẹ. bẹ́ẹ̀ni. kí ni wà láàrin ìwà àti ìyàwó rẹ tó ń fi ọ̀fà lé ẹ kiri láàrin èmi èmi kọ́ àárín òun àti àwọn ọ̀rẹ́ mi ni àjàdí àti ọládélé ló dá gbogbo wàhálà ilẹ̀ àwọn ló dálẹ̀ ẹ dàpọ̀ ẹ̀jọ̀. Ah, ṣé ó fi ọfà ìfọ́tí nìkan là ń rí. bẹ́ẹ̀ ni awo ìgbàgbé ló fi ṣe wọ́n lálejò. kí ló wá wà láàrin ìwà àti ìyàwó ẹ̀gbẹ́ tó fi ń fọfà lé ẹ. àárín òun àti àwọn ọ̀rẹ́ mi ni àjàdí àti ọ̀làdílé ló dá gbogbo wàhálà ilẹ̀ àwọn náà dálẹ̀ ẹ dàpọ̀ ẹ jọ̀ọ́ bàbá. ìgbà tí mo fẹ́ bá ìyàwó ẹ̀gbọ́n mi lájọṣepọ̀ tẹ́gbọ́n mi ò dẹ̀ fún wa láyè ó ní àwọn ọ̀rẹ́ mi méjèèjì wò pé àwọn fẹ́ràn mi lọ́wọ́ òun náà fi lọ sọ́dọ̀ babaláwo tó fún wọn ní nǹkan tó fi fi sínú ẹmu bẹ́gbọ̀n mi ṣe mu ẹmu yẹn wọ́n lọ lọ́nà ni wọ́n fi accident tó fi kú. fiebi mọ̀dánà ìwọ ni fiebi fiebi wọ́n ló pa alákúnlé. èmi kọ́ mo pa owó àwọn ọlọ́dẹ́lẹ̀. fiebi bàbá kúnlé ìyá kúnlé ṣé ẹ ti wá rí i pé ìyàwó ọmọ yín tó ń ṣòro bí agbọ́n ṣé ẹ rí i pé kò jẹ̀bi báyìí ṣé ẹ ti rí i pé kò jẹ̀bi. Fìyèbí àti àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́n lè kó ẹ̀dá tó pa Lákúnlé dànù. Fìyèbí Fìyèbí o ìwọ náà wọ mi tútù tó lajì máa fọ mi kí mo jẹ fún ẹ. ìwọ kan kí ni ìwọ kan kí ni tẹlifà lọ ní báyìí. mo jẹ mo mi. yéé ayé mo kú ọ mo kú ọ mo kú ọ ó ń jọjọjọ torí Ọlọ́run. jébùrẹ́ jébùrẹ́ dákun jébùrẹ́ àmọ́ talent tó ń bẹ ní ẹ̀kú tó ń dún bí eégún mo fẹ́ mọ̀. Ah, ó tún ti yé mi báyìí. ìyàwó mi má lè fòyà ó sọ fún mi ẹnu ẹni ò ká mi. ìlú náà sọ̀rọ̀ níta and then mo fẹ́ tẹ̀lé wọn dé ilé mi. gbogbo nǹkan tẹ́ ń sọ ní ìsàlẹ̀ kan gbogbo ẹ̀ ni mo gbọ́ kí ló fẹ́ lọ ṣe ní ẹlẹ́mu. my dear ilé ẹmu tí mò ń lọ kì í ṣe pé mò ń lọ bá wọn jókòó síbẹ̀ means of escape wà ní ṣé o dẹ̀ mọ̀ pé ẹni téèyàn máa máa pa ní Bọ́lá àbọ̀. Are you sure? Oh yes èmi máa mọ ọgbọ́n tèmi máa fi yọ wọ́n lẹ̀ bẹ́ẹ̀ the only problem tí mo máa ní nìsín òun ni wọ́n. Ah, tó bá jẹ́ pé ipa tèmi nù má wọrí pẹ̀lú mi èmi gan ti pèpè ẹ. Are you sure? Yes ah. bọ́ọ̀sì kan ní problem. <clears throat> tí bọ́ọ̀sì yóò ṣe wàhálà èmi àwọn ọ̀nà bí bọ́ọ̀sì òun tó máa ṣe jẹ́ kí mi máa lọ. ògidì kí ẹ vò ó now ibi tó ti máa tí o máa lọ dúdè ní àgbẹ̀ndẹ́mu junction. junction àgbẹ̀ndẹ́mu. ẹ junction ṣòro ti two days ago ta stroll out ibì kan ti new site wà tó ń to blocks ibi junction yẹn okay okay okay good ibẹ̀ ni kò lọ dúdè ní èmi àmọ́ bí mi ṣe máa bá ẹ. ok wà fúrí kẹ́ẹ̀bù. ìwọ ni kó tún wá ṣọ́ra o ṣọ́ ara ẹ má jẹ́ kẹ́ anybody notice o. kò sí problem ẹ fi mi sílẹ̀ ibi máa bẹ̀ mẹ́. ẹ fi ṣe problem. ọ̀rẹ́ dẹ. bá a. ní o. gba owó ẹ pa lọ ma lọ ma lọ ma lọ ma lọ. àbí là o. ṣá mo ti wà níbi tó ní kí n dúró máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ok ok ok ok. ìṣe wa ni ìgbàgbọ́ wa ohun àdáyébá àfi ká ṣe ẹ̀sìn baba ńlá wa ni àbílà ni ó. ah my dear. Eh? Ah, kí ló dé o pẹ́ díẹ̀ nù. má bínú má sẹ́ni kankan òwe don't worry just má bínú time ti lọ yẹyẹ wọnú mọ́tò má bínú wọnú mọ́tò take it easy man take it easy lọ́ra o lọ́ra ń bẹ̀ yẹn o. ìjàmbá mọ́tò lèmi àti ìyàwó mi ní ìyàwó mi fòkò àwọn ènìyàn tó wá hẹ́pù ìyàwó mi wọn mọ̀ pé èmi wà lábẹ́ tírélà eléyìí ló fà á tí mo fi jẹ́ pé ọlọ́run gbogbo àwọn òwà tẹ̀ wò ló jẹ́ kí n gbéyàwó ìyàwó mi kẹ́ ẹ lè mọ̀ pé ìwà láì lẹ́tọ̀ọ́ lẹ̀ ń wò. wo owó olárin ó láre nítorí ọlọ́run látòní yìí lọ àtúnkúrú wà bẹ́ẹ̀ mọ̀ dákun foríjì wá gbogbo ohun tó jọ mọ́ àṣàrà dáradá tá a kì í ṣẹ̀ṣẹ̀. tó bá wá lọ kó wá ta wá ta tó lọ lọ. pátá pátá pátá jọ tó lọ o pátá o pátá o torí tó lọ́hùn. èyí tún jẹ́ kí ló tún dé ẹ̀ wá gbà mí ẹ̀ wọ́n mi ni ó dẹ̀ pé pọ̀ mi ti fọ́. ọba mi ni ọba mi ni ọkọ̀ mi fọ́ ni ọkọ̀ mi fọ́ ni ọkọ̀ mi fọ́ ni ọkọ̀ mi fọ́ ni ọkọ̀ mi fọ́ ni ọkọ̀ mi fọ́ ni. far